Drill 27. In drill 27, reply yes or no according to whether the fourth word in each series fits with the first three words in the same series. lága mi lágbọ̀n mi yes. lága mi lágbọ̀n mi lẹ́kọ̀ọ́ mi lágbo mi. yes. lága mi lágbọ̀n mi lẹ́kọ̀ọ́ mi láṣọ mi. no. lága mi lágbọ̀n mi lẹ́kọ̀ọ́ mi látà mi. no. lẹ́mọ̀ mi lẹ́ràn mi lẹ́yìn mi látà mi. Yes. lẹ́mọ̀ mi lẹ́ràn mi lẹ́yìn mi láwo mi. No. lẹ́mọ̀ mi lẹ́ràn mi lẹ́yìn mi láṣọ mi. No. Yes. Lẹ́mu mi, lẹ́ran mi, lẹ́yìn mi, lágbo mi. No. Lága mi, lágbọ̀n mi, lẹ́kọ̀ọ́ mi, lẹ́jà mi. No. Lága mi, lágbọ̀n mi. No lẹ́kọ̀ọ́ mi létè mi. yes. lága mi lágbọ̀n mi lẹ́kọ̀ọ́ mi lọ́bẹ̀ mi. yes.